الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú àlàyé náà ti fúnra nípa àwọn sábàbí tí ṣẹ̀rí alákalẹ̀ bí táwọn bá ń tẹ́ ṣe àrísìkí ọ̀nà sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ wa àádẹ́ni tó ní lẹ́yìn ìgbà tá à ní níta ni yóò tún máa pọ̀ sí i. nínú àwọn sábàbí ọ̀nà ni àtẹ̀fọ́rọ̀ ilẹ̀ ìbáàdì ti lẹ̀ ṣe àjùzọ́wọ́jẹ́ kéèyàn máa sin ọlọ́run ọba wa tọkàntọkàn ká máa sin ọlọ́run tọkàntọkàn ẹ̀mí ìjà sábà bíi ẹlẹ́kẹ̀fà sísìn ọlọ́run ọba tọkàntọkàn òun náà ní kó jẹ́ pé ńgbà tó ń sẹ́sìn kò ní í jẹ́ pé ara rẹ̀ lásán ló fi ń sẹ́sìn láì jẹ́ pọ́kàn rẹ̀ ọ wà ń bẹ̀ ẹlòmíì ṣe sọláàtì ní sọ ọkàn rẹ̀ ó sì ń bẹ ara lásán ló fi ń ṣe sọláàtì bí ẹni ń gbára gbóná lásán ni ẹnu pé téèyàn bá ń gbára gbóná ti ń ṣe exercise àníyàn kí ló bùkátà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ sọláàtì tẹ́lẹ̀ omi ṣe ọkàn rẹ̀ báwọn dúró àwọn tẹ̀ àwọn forí kanlẹ̀ bí lè má ń ba forí kanlẹ̀ lẹ́ẹ̀mẹrin rákà kan ọba làámu nítorí kọkàn rẹ̀ kúkú sí ń bẹ̀ wọ́n máa ń ṣe subhanallah gan wọn náà tún máa ṣe subhanallah wọ́n ṣe subhanallah pé àṣìṣe ti wọnú sọ́lá tí wọ́n tún máa ṣe subhanallah pé kọ̀tà àṣìṣe ń bẹ̀ nítorí pé kíni kọ̀mọ́ntì ń lọ ẹni pé ọ̀pọ̀lọpọ̀ gan ọ̀rọ̀ burú já ebi pé tábà parí sọ́dá pé wàá sọ pé káwọn èèyàn farabalẹ̀ lẹ́yìn sọ́dá ẹ̀ ń pẹ́ kí wọ́n máa bọ́ síbì kan lọ́kọ̀ọ̀kan wọn torí pé ẹlẹ́bùn kan tẹ fẹ́ ha fún wọn ẹ̀rọ afẹ́fẹ́ nìkan mọ ẹ̀bùn tẹ fẹ́ lòmù bẹ̀bẹ̀rẹ̀ lórí ìmáà sọ̀dá tó ní mọ́kùnrin ìgbàlè náà wà létí súrà tẹ̀kí lẹ́yìn fatiha níraka alákọ̀ọ́kọ́ súrà tẹ̀kí lẹ́yìn fatiha níraka ẹlẹ́ẹ̀kejì táwọn aláǹfààní àti bọ̀ lẹ́yìn sẹ́ẹ̀lì náà wà létí rẹ̀ ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ lè má mọ́ fìdí rẹ̀ yìí. àà ibà àti kéè àti kéè ẹ mọ̀tò já máa wó kù mọ́ àní ẹ̀rá wà létí ẹgbẹ́dùn ìmáàmù gbàgbọ́ ẹni tó kéwù gangan fúnra ara rẹ̀ gbàgbọ́ ó lè ní bọ́yá mọ̀tá àlámẹ́tìrán ní àjọ àlámẹ́tàrà tó yẹ bẹ́ẹ̀ bá jẹ́ pé jàmọ́ nǹkan láti fi gbogbo jàmọ́ náà ó fìdí rẹ̀ ni tọ́kọ́ kàn sí díẹ̀ ọkàn sí díẹ̀ sí ni pé irú sọ láti tọ́jọ́ sí tọ́jọ́ wà lìjà nàrà ebi wọn láwọn pé bàtẹ́ nípa sọ láti lọ ibòmí lọ ń wò tó ti narùn síbòmí tó gbójú bòmí tó wọ ẹni tó ń wọlé sí ń jáde àbó kí ìtara ni bẹ́ẹ̀ kó tó máa fojú lé wọn lọ tó máa fojú lé wọn lọ tó kéé ibi tó fẹ́ dúró nù gbogbo wọn padà rí ọba bàtàlámù subhanallah sísọ láti tọ́lọ̀ fi pa ẹ̀gbọ́n náà àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam níbi títí sọ pé odò ọgbọ́n wa ń tún mọ̀kínú na bẹ̀rẹ̀ ìjáàbù fẹ́ iná wọ́n hàlẹ́ bọ̀lọ̀ dùn ayá ẹni mẹ́nu kọ́lùbẹ̀ ọ̀hánfẹ̀lẹ̀ láàhìn. ẹ máa pe ọlọ́run lẹ́ni tó ní àmàdájú kọ́lọ́run ọba ọ̀jẹ̀ yín ẹ wá mọ̀ pé ọlọ́run ọba kì í gba àdúrà kan tó bá ti ọkàn afọ́nú fọ́ra jáde ọkàn afọ́nú fọ́ra lọ́kàn ẹni tó ṣe pẹ́ẹ́nu lásán ló ń tọrọ ọkàn ọmọ tẹ̀lé ọkàn ọmọ nípa ń dáǹfà hàn tọrọ ọlọ́run yìí gbàdúrà wọn torí rẹ̀ agbọ́dọ̀ máa sin lọ́n tọkàntọkàn jàmáà ẹlòmíì lọ sí hajj kò sí tọkàntọkàn torí ẹ̀ nígbà tí ń sọ̀kọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar ó lè sọ márùn gbogbo ló pé ẹ̀dájà lọ ẹlòmíì lè sọ mọ́kàlá dípò méje torí kọ̀ọ̀kọ̀ kàtẹ́lé bẹ́ẹ̀ ni tọ́wà bẹ́ẹ̀ ni as-sa'yu tẹ́sì náà nù àbẹ́rẹ́ tẹ́sì náà nù àbẹ́rẹ́ ọwọ́ nínú hadith bóòlù àti mọ̀ yìí pé mímọ sí náà tọkàntọkàn á máa sí náà àrídìkì ọwọ́ nínú hadith sọ abíkan tó ní mẹ́rin parí ibnu yasar rọ́bì yàlláhu anhu qala rasulillah sallallahu alayhi wa sallam يقول ربكم تبارك وتعالى يا ابن آدم تفرغ لعبادتي أملأ قلبك غنى وأملأ يديك رزقا يا ابن آدم لا تباعد مني لا تباعد مني فأملأ قلبك فقرا فقرا وأملأ يديك شغلا أخرجه الحاكم بسند صحيح النبي صلى الله عليه وسلم قل الله أبا إلي دعوة الله أبا إلي دعوة أبا ونبوكم وما النبي آدم تفرد لعبادة ما سميتك تقن ما سميتك تقن أملأ قلبك غنى torí tó o bá ṣe bẹ́ẹ̀ máa kún ọkàn rẹ pẹ̀lú ọ̀rọ̀ máa fọ̀rọ̀ kún ọkàn rẹ wà á múlá ẹ̀yẹ̀dẹ́ ìtẹ̀rẹ́ dùkọ́ máa sì fi àrísìkì máa fi kún ọwọ́ rẹ máa mú kí àrísìkì kó kún ọwọ́ rẹ tó o bá ti sin ọlọ́run tọkàntọkàn ó láyọ̀ ọkàn àrísìkì ó ti sùn wá wà lọ́wọ́ rẹ yọ̀bùnà ẹ̀dẹ̀ ìwà máa nẹ́rì ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kẹ́bẹ̀rẹ̀ àdìmí àbóòtí ẹ̀ máa sìn mí rárá ẹ̀yin àlọ́lọ́ ń sìn mí sìn ìgbà òwúrọ̀ la wà ìgbà ọ̀sán gan òtí ìdè ọjọ́ alẹ́ nìkan láti tẹ̀sán ara ń bẹ̀ ọlọ́ni má jìnnà sí mi o fa amúlẹ̀ ọkọlẹ́bàkà fọkọrọ kó mọ́ àjẹ́ pé màá fi àìláyọ̀ ọkàn sétí màá fi àìláyọ̀ ọkàn sétí ẹ̀ wọ́n amúlẹ̀ ayẹyẹ kẹsọ́gbọ́lá màá sì fa ìrojú sétí rẹ̀ òṣìṣẹ́ ọmọ rẹ̀ lura wọn fún ọ ni torí ẹ̀ wọ́n fẹ́ ni pínpẹ́ sì ṣe ẹ̀yà mi ìdí ẹ̀sìn tí ń ṣeun gan ni làṣírí arúgbìkì tiẹ̀ wà ìdí ẹ̀sẹ̀sìn làṣírí ìyà tí ń jẹ̀wọ́ wà tọ́ba wù ọ tẹ̀síwájú tọ́ba wù ọ wọn náà bẹ̀rẹ̀ sísìn lọ. alimami abu abdullahi alhakim olóògbé àdìsí jáde ó sì jáde tó gun rege torí ẹ̀jẹ̀ náà ẹja sin náà tọkàntọkàn ẹja jẹ́ ni tó ṣe pé àwọn afárá lásán sin náà láì fọkàn síbẹ̀ torí pé nítorí wà nínú ọkàn wá jà púpọ̀ ọjà púpọ̀ níbi gbogbo ẹ̀sìn tá à ń bá ń ṣe ọlọ́run ọba dá wa tara tọkàn ó sì ń fẹ́ ká sí òun tọkàn tara kọ́mọ àjẹ́ ife ara lásán láàmà fi sin náà ọkùnrin ní wà pẹ̀lú ẹ̀ tẹ́ ń bá ń tẹ́ ń fọkàn sin náà pẹ̀lú ara yín ẹ ti sánà àti láyọ̀ ọkàn kárìbì kí sì pọ̀ lọ́wọ́ yín ọlọ́run ọba kò fi wá sí kòǹgẹ́ bẹ́ẹ̀. sábàbí mi tó ń jẹ́ sábàbí ẹlẹ́keje nínú àwọn sábàbí eléyìí tí ọlọ́run ọba máa fi mú kí kárìbì kí kọ́rọ̀ sọ̀rọ̀ òun náà ni al-mutaba'atu bayna al Kama se ṣe hajj tẹ̀lé umra umra tẹ̀lé hajj ká máa ṣe wọ́n tẹ̀lé ra wọn yìí máa sí náà ẹni tó ti lọ ṣe hajj ẹ̀tún lò mí ẹ haji umra haji ẹ̀ umra ẹ hajj lẹ́yìn hajj ẹ umra lẹ́yìn umra ẹ hajj lẹ́yìn hajj ẹ umra lókun bá wà láyé ti tiwọn wọn lówó wọn ẹgbọ̀kọ̀dọ̀ ọmọra lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n awọn kan àwọn ọmọ ẹni mú kọ̀mọ́ntà ń fowó ṣe ájì náà sáni ṣé máa tí mi ṣé máa gbó mi yóò tún lò míì yóò tún lò míì ọmọra ni ọmọra ni ṣé máa tí mi orí bẹ́ẹ̀ àti ọ̀mà kọ́lá ẹlòmíì ti ń lọ lẹ́yìn lọ ó ń gbọ́ ọmọ lọ kó wọn lọ ọlọ́mọ ti ọlọ́mọ tó sínú àríwísì fún wọn yàtọ̀ sí ìwọ́n sá pé gbóògùn lọ máa ń lọ àlọ́tún lọ ní gbogbo ọjọ́ sátì gbogbo ọjọ́ sunday ó ti gba gbóògùn lọ wò láàjì rí ọlọ́mọlá ọ̀daràn. abdullahi bin masoud radiyallahu anhu qala kala rasulillah sallallahu alayhi wa alayhi wa sallam tabi'u bayna al-hajj wal-umra فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير khabata الحديد والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة أخرجه الترمذي والنسائي بسند حسن عبد الله بن مسعود اللهم صل على مسلم ولا ندعو محمد صلى الله عليه وسلم سويته تابعوا بين الحج والعمرة أما في حج لن عمرة عمرة لن حج ẹ máa ṣe wọ́n síra wọn ní tẹ̀lé ní tẹ̀lé nítorí pé tẹ̀ máa ṣe hajj àti umra tẹ̀léra wọn ní tẹ̀lé ní tẹ̀lé fa innahuma yanfiyani ní lọ́kọ́rọ́ torí ṣíṣe méjèèjì tẹ̀léra wọn ní tẹ̀lé ní tẹ̀lé ọlọ́run a máa fi lé oṣù jìnnà ọlọ́run a máa fi méjèèjì lé oṣù wọ́n wad-dhunub a máa fi wọ́n pẹ̀tẹ̀ rẹ kama yanfi al-kiru khabata al-hadid wal-dhahab gẹ́gẹ́ bí ẹwù èyí tí ṣe máa ń lé ìdọ̀tí kúrò lára arin kúrò lára wúrà kúrò lára fàdákà subhanallah eléyìí túmọ̀ sí pé mímọ̀ ṣe hajj lẹ́yìn umra umra lẹ́yìn hajj hajj lẹ́yìn umra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo ìgbésí ayé èèyàn ọlọ́wọ́n máa fi lé oṣù jìnnà sí yóò sì fi máa pẹ́ ìsèyàn rẹ̀ anábìwá sọ pé wàlẹ́ ìfẹ́lẹ́ al gbogbo hajj tá a bá wá ṣe dà ní ìbámu pẹ̀lú lànà anábì sallallahu alaihi wasallam hajj tá a ṣe tá a jìnnà sí gbogbo pálapàla nù ẹ̀ ní wọ́n pè ní hajj mabrur kojú yọ hajj tó ṣe ní ìbámu pẹ̀lú tà anábì sallallahu alaihi wasallam tó sì jìnnà sí gbogbo pálapàla nínú ẹ̀ kò lẹ́sàn-án míì àfàlùjẹ́nìna ọlọ́run dákun sí hajj tiwa náà bẹ́ẹ̀ alimami Tirmidhi àti umrah umra lẹ́yìn hajj kí èèyàn máa ti bẹ ní tẹ̀lé ń ọba máa o ń gbé oṣù jìnnà ó túmọ̀ sí pé iyekíye lórí àti lọ sí hajj iyekíye a lórí àti lọ sí ó kéré púpọ̀ tó ń retí wa ó kéré púpọ̀ dáadáa tó hajj tá a hajj wáyé dáadáa tá a ṣe dáadáa níbàámu pẹ̀lú lànà nàbì sallallahu alaihi wasallam tá a ti jìnnà sí gbogbo pálapàla ségesège nínú rẹ̀ àdéhùn ni látọ̀dọ̀ nàbì sallallahu alaihi wasallam àti kìkúrọ́ ó ní hajj yín kò ní ẹ̀sán méjì lọ́dọ̀ ọlọ́run àtàlùjẹ́nà láti mọ̀ pé mùsùlùmí nìkan ló máa ń ṣe hajj kò sáájì ń bò mí ní islam náà lọ́wọ́ tó ilé yìí wáá wa pé hajj wa gbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run kọ́jẹ́ ìbámu pẹ̀lú tànàbì sallallahu alaihi wasallam kọ́mẹ́jì hajj kárí hajj tẹ̀ ń fi ń wórí lẹ́yìn orúkọ ẹjẹ kan máa pọ̀ lálàájì àlàájà ló fi láàjì àṣedànù okú òfò okú àdánù okú òfò ájì ẹ̀sìn ni òṣìṣẹ́ lákọọ́lẹ̀ ní ẹ̀sìn Islam tó ta bá ṣẹ̀sìn kankan máa pè mọ́ wa ibi àṣẹ sọ̀láàt ẹni tí ń ṣe zakat ẹni tí ń ṣe siyam ẹni tó ṣe hajj wọn máa wá pè mọ́ wa kò sí mẹ́ nítorí pé àwọn ìṣẹ̀sìn kárí mi ọlọ́run ọba là ń ṣẹ̀sìn torí ẹ̀ fún kárí mi ẹ̀ fún tó lè bẹ̀sìn yín jẹ́ káwa lọ hajj pàdé káwa pàtẹ afẹ́fẹ́ yẹyẹ àjọyọ̀ ẹ̀ torí wà nìkan lẹ́nu tí ọ̀pọ̀lọ àti tó dé gbogbo gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ kọ́run ọ̀run gbọ́dọ̀ mọ̀ káyé ọmọ ní mọ̀ tọ́run kan fẹ́ fi ọ̀sẹ̀ ayé wo ló ló ń dilẹ̀ fún ẹ̀sìn tó lọ sí gan ẹ̀rú ń bà wá kọ́mọ lọ jẹ́ pé gbogbo ìtọ́ ń dáwọ́lé tó ń ṣe nǹkan lọ́lọ́wọ́ bó fi bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ torí ẹ̀ ẹni tó bá lọ sí hajj hajj ló lè bàjẹ́ mọ́ bòrò ọ̀kẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ ọmọ ń pa rẹ̀ ìyàn mélòó ló jókòó pọ̀ ń fẹ́ kẹ́kọ̀ọ́ ń pa hajj kó tó lọ tí bá bíbí náà kálukú ń kó ká pé kí kí ló ń fẹ́ lọ bó wọn máa ṣe bó wọn máa ṣe báwọn bá ṣe ṣe bó wọn máa ṣe jà rẹ ìbọn náà ni ọgbà ọlọ́run tí ọgbà àwọn oníkọ kẹ́kọ̀ọ́ pa rẹ ọkọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kò tó sẹ́sì torí de eléyìí ájì olè bẹ́ẹ̀ máa burú rẹ àfi ká mọ̀ ń pa rẹ àfi ká mọ̀ ń pa rẹ ọ̀pọ̀lọpọ̀ ìjà béèrè nǹkan ẹ̀sìn wàlá fún yẹn béèrè nǹkan ẹ̀sìn bí ọkàn akọwúta gbá oko kò lọ sí hajj lórí òdo wọn tó ọmọ sọ láti ṣe kó tó lọ bóòlù ti fẹ́ máa hajj lọ́nlọ́ hajj lọ́nlọ́ ẹni tó kọ kó wọn lọ́ngbà mí náà òun náà mọ̀ nípa rẹ̀ yọkàn tó afọ́jú ọmọ afọ́jú mo wá lájọ gbá lájọ rí kọ́lọ́ńdà kọ́kọ́ sànù àkójá gbọ́n. nínú sábàbí tọ́lọ́run bá wọn fi sànù ẹrú rẹ̀ sábàbí ẹlẹ́kẹjọ téèyàn á máa fi lówó lọ́ngbọ̀nyàn ètò kẹ́ lọ aláǹgbà ò rárá o àbẹ̀wé kan o àbẹ̀gbò kan o rárá o ẹnìfà kò fi tàbí ìlà síbí wọ́n fẹ́ lówó ni máa náwó sójú ọ̀nà ọlọ́ gbogbo ẹni tí wọ́n ti náwó sójú ọ̀nà ọlọ́ ọlọ́run ọ̀bọ̀ bù adébíkì yọ pọ̀ sí ó jẹ́ ẹni tó ní ètò pọ̀ torí pọ́n àwọn bá ti pàdé nínú sórọ̀tù sábà ó ní wọn máa ń fọ́kùtù mi ìṣọ́ ẹni rọ̀bù wa yọ lẹ́tọ̀ wọ́n fọwọ́ xeyìrò rọ̀bù ẹni náà kankan gbogbo tilẹ̀ wù kéré ma á kọ́ wa pọ̀ àfikọ́jọ́ pọ́lọ́ wọn bó fi mí rọ́pò ẹ̀yìn ní iná owó kan ẹ̀yìn ní iná owó kan gbogbo bó tilẹ̀ wù kó kéré ma àfikọ́lọ́ wọn bó fi mí rọ́pò torí rẹ̀ náwó náwó owó rẹ̀ ò ní tán yóò máa pọ̀ sí ni pàápàá jùlọ ẹni tí bá náwó sójú ọ̀nà ọlọ ojú ọ̀nà ọlọ inú rẹ̀ ní kí wọn náà jẹ inú rẹ̀ ní kó fún ìyàwó rẹ̀ inú rẹ̀ ní kó fún ọmọ rẹ̀ jẹ mọ̀lẹ́bí àtàrà rẹ̀ kó fowó rẹ̀ mọ́ àwọn òbí rẹ̀ àwọn bàbá nìyẹn kó owó rẹ kó tọ́jú wọn tí wọ́n bá wà ń pọ̀ ní tó ń bùkátà rẹ̀ owó rẹ yẹn kò lò láti fi láti fi rìn sí ọlọ́run ọba lọ́wọ́ máa kọ́ mọ́sálásí pa máa gbẹ́ kànga fáwọn aláìní wọn rómi mu máa ṣàánú àwọn ọmọ òrukàn máa ṣàánú àwọn aláìlọ́kọ gbogbo àwọn aláìní wọ́n jẹ́ yọ jẹ wọn dàdọ́ jẹ́jẹ́ láyé yìí dàdọ́ tún jẹ́jẹ́ lọ́la lọ́kẹ́yà nítorí pé gbogbo àwọn tó ń ràn lọ́wọ́ ọlọ́run ọba ní fi ọ́ olùkọ́ wa nù hadithi ni anabi muhammed sallallahu alayhi wa sallam hadithi tó gbórígé oníjọ kan sí tí ilẹ̀ ọmọ àfi kí màlẹ́kà méjì ọ̀sọ̀ kalẹ̀ ọ̀kan nínú ọmọ sọ pé allahumma a'ti munfiqan khalafan èkejì ọmọ sọ pé allahumma a'ti mumsikan talafan ọ̀kan ọmọ sọ pé wọ́n lọ ẹni tí ń náwó rẹ̀ máa sì ní ìrọ́pò ẹni tó wá wà kálámẹ́tì ẹ̀ tí kì í náà máa fi ìparun ṣe tiẹ̀ máa fi ìparun ṣe ti dúkìá rẹ̀ lórí nǹkan náà ló ti jẹ́ pé nínáwó sójú ọ̀nà ọlọ́run kò kókó wá tán ẹni tí bá náwó rẹ̀ sójú ọ̀nà ọlọ́run owó rẹ̀ ní tán yàtọ̀ sẹ́ni tí náwó rẹ̀ fáwọn ọlọ́sí kẹ́ máa mú tí ń sùn wọ́n wá ń sà wọ́n wá ń kì í pé ìná òkókó wọ́ tán àwọn orí eléyìí ọ̀tá ni yọ̀ ọ̀tá náà ni owó fowó àdánù owó orí bú tọ́ọ̀nù náà fún ọkọ̀ kan máa fi mutí owó orí dúnìyàn wà dánù yẹn àmọ́ nínáwó sójú ọ̀nà ọlọ́run kò tó kó wọ́n tán bó ṣe yẹ kó wèèyàn wà lábẹ́ àbúradà Islam nínáwó sójú ọ̀nà ọlọ́run kò tó kó wọ́n tán àdéhùn lọ́gbọ́ lọ́dọ̀ ọlọ́run bá nísìnyí wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifu ẹ ò ní náà kankan ẹ ò ní náà kankan àbíkọ́jọ́ pọ́ lọ́wọ́ bó dì fún yín ẹ̀ nà sọ́nà àtọ̀ lọ́run torí pọ́ lọ́run yìí pè wá lọ torí wàlúwàhù láàyò ẹgbẹ fàtà ọlọ́run ọba ọ̀fẹ́ bàjẹ́ bí ẹ̀ ń mutí bí ẹ̀ ń ṣe zìnà bí ẹ̀ ń dáràn bí ẹ̀ ń ta kẹ́kẹ́ bí ẹ̀ ń taṣẹ́wó bí ẹ̀ ń ṣe zìnà ẹ̀ wá náwó sí délé ẹ̀ wá pé iná òkùnkùn ọ̀tá yọ ọ̀tán pẹ̀lú ògbọ́ ọlọ́run ọlọ́run jọ owó bùnú so ṣùgbọ́n owó tẹ́ ń ná sí dáadáa kò ní tán ìwọ̀n náà gbọ́ yẹn o yàtọ̀ sí ọtọ́ náwó sí mọ́lìd mọ́lìd ni náwó sí wọ́n náwó sí gbogbo bídíà gbogbo àwọn afá bídíà ló máa náwó fún gbogbo ìranù gbogbo òrégbè tó takò tọ́lọ̀ ní ọmọ anáwó sí ọkàn lè wo sùnsùn kó ní o ti tọ́dún báyìí kan tí bàbá òun kú òun fẹ́ yí ẹgbẹ́ bàbá padà wọ́n sọ fún ọ pẹ́gbẹ́ rẹ jẹrà tó fi fẹ́ yí padà gbogbo owó tó yẹ kẹ́ fi sàánú àwọn ẹrú ọlọ gbogbo owó tó yẹ kẹ́ fi kọ́ mọ́síláṣí gbogbo owó tó yẹ kó jẹ́ pé ẹ̀fín wá bàtìbọ̀tà yóò sì dà wọ́n mọ̀ á nánàkúnà màtí ìjẹ́ fáwọn tí ọba wọn jẹ́ náà àwọn náà ní ẹni tó yẹ kó sòdodo fún ọ táwọn wà sòdodo wọn ní sòdodo wọn ní sòdodo láéláé gbogbo ń tẹ́ bá ń bá títọ́ ọlọ́run ọlọ́run àbó fi mí rọ́pò rẹ̀ wa huwa khayrur raziqin ọlọ́run ọba wa lọ́ba tó dáa jù lẹ́ni tí ó rọ̀ni lọ́rọ̀ ọlọ́run ọba dákun lọ́wọ́ lọ́rọ̀ alálùbáríkà ọ̀rọ̀ tá a máa lò láti fi wá àlékún lọ síwájú fẹ́sìn rẹ̀ ọlọ́run ọba ti rọ gbogbo wa lọ́rọ̀ Abu Hurayra radiyallahu anhu ọgbà ẹgbà wa kan wa látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì náà sọ fún wa pé qala Allahu tabaraka wa ta'ala ya bani Adam أنفق أنفق عليه أخرجه مسلم ó ní wọn máa nábì adam ọlọ́run ọba sọ ọlọ́run ọba wa oníbùkún ọba tó ga ó ní yẹ́bùnà adam ọlọ́run ní wọn máa nábì adam ọ̀bùn máa ná lọ máa ná èmi náà máa nábì ọ lórí eléyìí túmọ̀ sí lẹni tí ń gbà lọ́dọ̀ ọlọ ọlọ́run kò sì sọpọ tán kò sì ní tán láéláé torí kò ti wá nu hadith kò ti sí mi tọlọ ní gbogbo wa bá dú èèyàn wa àlejànú wa ẹni àkọ́kọ́ lórí ẹni ìgbẹ̀yìn ká dú láì sáré ti kálukú wa tẹ́wọ́ tọrọ ní ti ń fẹ́ ká a ti dín kankan kù ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ tẹsẹ yìí ti ti mọ̀ pé tá a bá ka bẹ̀rẹ̀ bọ ní òkun kí ló fẹ́ dínkù ní omi òkun kò ní dín kankan ilé ìjọba. tó àdìmọ́ Muslim àwọn ni wọ́n gbé ẹgbàá wọlé yẹn ni wọ́n gbé jáde. tó sábà bí mi eléyìí tó jẹ́ ẹlẹ́kẹ̀kan nínú àwọn àlàkalẹ̀ ẹ̀sìn Islam tó ní tá a bá lò dáa á lò wò ẹni tí ò ní òní ẹni tó ti ní yóò tún pọ̀ sí. òun náà ni al-infaqu ala man tafarraga ala man tafarraga li talabi al-ilmi ash-shar'i kẹ́ ẹ máa náwó yín lórí àwọn ọmọ tí wọ́n fi àsìkò wọn lè fáwọn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àwọn ọmọ wa tán náà wọn kí wọn kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam wọn kọ́ qala Allahu qala ọlọ́run sọ ànábì tá a sì rí dájú pé mà tí ó wúlò fún wa tí ó wúlò fún àwùjọ ni wọ́n ń kọ́ wọ́n ń kọ́ mọ̀ ká mọ̀ ń pa tọ́lọ̀ ìmọ̀tàkì mọ̀ ń pa tànàbì sallallahu alaihi wa sallam ni wọ́n ń kọ́ à irú wọn náwó lé wọn lórí níná lé wọn lórí yóò jẹ́ kọ́lọ́ ọmọ sí náà rìbìtì sẹ́yìn náà yóò jẹ́ kó sí náà rìbìtì fún yín yàtọ̀ sáwọn ọmọ tó ṣe pé kéwù làwọn náà láwọn ń ké àti wọn rí sáǹpù wọn pé babaláwo ni wọ́n ń yà ńgbà tó bá jáde lé kéwù ó di babaláwo gbogbo ní ìtara kéwù ni ọ̀ máa ṣe ẹ má náwó yín ẹ má náwó yín láwọn ilé yẹn lórí ànádànù yẹn o ànádìbálẹ́jọ́ lélẹ́ yẹn torí délé àwọn ọmọ ń kọ́ kí ó gidi wọ́n ń kọ́ kí ó gidi tá a máa lórí ọlọ́run sọ ànádì sọ láwọn ẹni tó ṣe pé ń bọ̀ bá ti lọ́la wọ́n máa ṣiṣẹ́ àti mọ́lọ́síwájú gbọ́mọnìyàn nídìí kàfin lọ wọ́n máa là yín lọ́yẹ̀ wọ́n máa ṣàlàyé ẹ̀sìn fún yín wọ́n mú kí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́kọ́ bá yín nídìí à lọ irú àwọn ọmọ báyìí náwó yín lé wọn lórí ẹnáwó yẹn lé wọn lórí kìí ṣe àwọn tó ṣe é pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ kìí ṣẹ̀kọ́ tó dángájíá bí ká máa sun rárá bí ká máa kọ́ bó láti jó kìnìkà má kìnìkà bó láti gún kìnìkà má kìnìkà bó láti máa pọ̀fọ̀ ògidì ọ̀fọ̀ lọ́pọ̀lọpọ̀ kú kálí ẹ má náwó iná ilé yìí lórí tẹ́ bá ti bẹ́ẹ̀ náwó lé babaláwo lórí nù ọ̀rẹ́ yóò dìbàlẹ́jọ́ fún yín tó bá ti jọ́ ọ̀gbìn dàrú fìyà. ẹnì ó ní àwọn ọmọ ìyá méjì kan wà láyé ànábì wa muhammed sallallahu alayhi wa sallam yẹn ni pé bóòlù àti pé nínáwó lé àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀sìn islam ẹ̀kọ́ tó dá lórí ọlọ́run sọ ànábì sọ amẹ́sínà rúbìkì fún yà bóòlù àti mà bẹ́ẹ̀ ó náà ní àdéhùn tí kan bẹ láyé muhammed ọ̀kan nínú àwọn méjèèjì jẹ́ni tó ṣe pé kò lè mọ̀ wá sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam láti wá máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́ nígbà tí ọmọ àyá kejì òun sì jẹ́ni tó ṣe pé òun máa gbabi iṣẹ́ lọ ní lójoojúmọ́ eléyìí tí máa wá jókòó sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ntí ẹni tó lọ ṣiṣẹ́ bá rí tìjọ inú rẹ̀ ló ń tí máa jẹ ọwọ́ ká èyí tí máa ṣiṣẹ́ ńlá lọ́jọ́ kan lọ́wọ́ àlọ́ pé sóko oko wa dùn ún ro bí làgbẹ̀dẹ eléyìí ń pọ̀kọ́ta èyí ti rí tó náà máa wá bí sẹ́dẹ̀ nínú ẹ̀sìn lọ́ọ́ bí sẹ́ yóò lò ó òṣìṣẹ́ yóò lò máa jókòó sọ́dọ̀ rẹ̀ òun kẹ́kọ̀ọ́ ṣé náà ni anabi sallallahu alaihi wasallam ń bá ní la'allaka turzaqu bihi fílẹ̀ ọmọ bẹ́ẹ̀ torí tiẹ̀ gan lọ́nà torí tiẹ̀ gan lọ́nà ti ń rọ̀ lọ́rọ̀ subhanallah ọmọ bóyá torí tiẹ̀ gan lọ́nà ọba ti ń rọ̀ lọ́rọ̀ torí tiẹ̀ tó ń sànù lọ́nà wọn bá ti ń bùkọ́ tọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ní tẹ́ǹtì àlékún ẹ àwọn ọmọ tó ń kọ́ kí àwọn ọmọ tó ń kọ́ kí gidi ẹ wọn àwọn tó dá kí o gidi sílẹ̀ tẹ́ǹtì ń kọ́ àwọn ọmọ ní kí o gidi ẹ wọn pẹ̀lú ntọ́lọ̀ fún yín nítorí pé òun gangan ni òní jẹ́ kó wọ́n yán tán èsì kíkọ́ ọmọ bá wọn lọ sórí tọ́ ọba ti ń na sójú ọ̀nà ọlọ́yọ̀ ọ̀tà so wọn náwó rẹ fáwọn ọmọ tí ń kọ́ kí ó gidi náwó rẹ fáwọn lè kí ó tán dálẹ̀ gidi pẹ̀lú ògbọ́ ọlọ́ wọn náà yọ ọ̀yà ọ̀lẹ́nu bí owó rẹ ó ti ṣe buyàrí sí àdéhùn lélẹ́yìí làálùmẹ́tẹ̀ tó rọ̀ dọ̀kọ̀bẹ̀ ọ̀ọ́mà bóyá nítorí tiẹ̀ lọ́lọ́run ti ń rọ̀ lọ́rùn tọ́wọ́dọ́wọ́ wa dẹ̀ náà eléyìí ò túmọ̀ sí pé kọ́ ẹ lọ ṣe sàrà àdìẹ náà ẹ fi wá lẹ́kẹ́ ẹ má gbé ẹ adìẹ bọ ẹ má gbé wá fáwọn ọmọlẹ́kẹ o ẹ̀hẹ́n àka ẹ bọ ẹ má gbé wá fáwọn ọmọlẹ́kẹ o ẹ̀hẹ́n ilékẹ o ibi da sẹ́sẹ́ kọ́rọ̀ ọlọ́run kọ́rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ni sàrà àti sàrà àti òwúlò ilékẹ ò ṣe lè sàrà kẹjọ yẹyin ilékẹ ò ṣe lè sàrà dábàá pé òun jẹ dumping area fún sàrà rárá níta sọ́ńbì ni pé ṣèrànlọ́wọ́ fáwọn ọmọ tí ń kí o ṣèrànlọ́wọ́ fún lè kí o tí wọ́n dá lẹ̀ láti ń kọ́ ọmọ lọ́lọ́ sọ ànábì sọ ìrànlọ́wọ́ wọn láti mọ̀ tó bá fẹ́ ṣèrànlọ́wọ́ kí ni wọ́n ń pè é rànlọ́wọ́ fáwọn ọmọ yìí lówó tí wọ́n fi máa tọ́jú ara wọn fáwọn òbí wọn lówó tí wọ́n fi máa tọ́jú wọn fáwọn iléeṣẹ́ yìí lówó tí wọ́n tún fi mú ìlọsíwájú bá iléeṣẹ́ òyì báyìí ra tíra fáwọn ọmọ iléeṣẹ́ òyì báyìí irú tíra wo lẹ́nu ra kó fún wa ẹ̀wù iléeṣẹ́ ni wọ́n ti torí rẹ̀ lé ọmọ mi lọ lé dá ẹ̀wù iléeṣẹ́ kalẹ̀ kọ́sọ́ plus ẹ̀ẹ́dẹ̀jú bẹ́ẹ̀ àwọn nǹkan kéékèèké náà ní kí ni nǹkan náà kí ni nǹkan náà ní kò ṣe fún mi nínú àwọn dáadáa tọ́lọ́ máa ti sínú àdúgbò fún yẹn ẹlẹ́kẹ̀wá ọ̀nà ìmọ̀sílẹ̀ tó rákìm kátó kun ẹbí pọ̀ àwọn mọ̀lẹ́bí wa tí ìdíjọ dà wá pọ̀ pẹ̀lú wọn ká sokun ẹbí pọ̀ pẹ̀lú wọn nítorí pé tá a bá ṣe dáadáa láàrin wa pẹ̀lú wọn ó máa ṣe ní o àrùsìkì yẹn pọ̀ dáadáa ṣé báwọn mọ̀ pé okun ẹbí ti já lọ́dọ̀ sí ọ mẹ́ni kankan mọ̀lẹ́bí wọn mọ̀lẹ́bí kan dáwọ̀ náà mọ̀mọ́ tó ń tètè pé láti sáwọn lò ti nígbà tó ti dáa fún wọ máa lọ ساءته أزمان إلى يوم يبرين أنتم دمان لون أنتم كافون بو أنتم كافون لون يقع دوات دمونا تريد إلي سوما لدي لكو فوامارا نينو تولو ما تسين عرزكينو أنا دو محمد صلى الله عليه وسلم أصلا نينو حديث أنس بن مالك رضي الله عنه ومن سره أن يبسط له في رزقه أو ينفع له في أثره فليصل رحمه متفق عليه ó ní gbogbo ẹnikẹ́ni tí máa ń fẹ́ kọ́lọ́wọ́n kọ́ gbá dáríkì láàyè fún un dáríkì tí òun kọ́ gbá yìí kọ́ fẹ́ kó gbòòrò tí ń sì ń fẹ́ kọ́jọ́ òun ọpẹ́ láyé kó ní sọ àwọn ya sókun ẹbí rẹ̀ pọ̀ ọ̀n fẹ́ dáríkì rẹ̀ ọkọ̀ sí sókun ẹbí rẹ̀ pọ̀ ọ̀n fẹ́ ikú kọ́jọ́ rẹ̀ ọpẹ́ sí sókun ẹbí rẹ̀ pọ̀ eléyìí ọ̀nbẹ nù sábàbí alimami Bukhari àti Muslim ló gbà wá. tó nínú nǹkan tó jẹ́ ẹlẹ́kọ̀ọ́kànlá tọ́lọ́mọba máa ti ń sínú àrísìkì fún yàn ó náà ní ká máa ti àpọ́nlé àwọn aláìní àwọn ọ̀lẹ́ àwọn tálákà ká máa ṣe dáadáa sí wọn nítorí pé wá nínú hadith Musaad ibn Sa'ad ó ní Sa'ad bàbá òun ọlọ́run bá pé ọ́n sí ó rí i pé òun ní owó tó ṣe yí pé òun fi ràn ẹnìkan lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní wò pé òun ní àjùlọ lórí onítàn النبي صلى الله عليه وسلم هل تنصرون وترزقون بدعائكم البخاري ما kò sàdédé máa ṣe àrídìkì fún àfi nítorí ìrànlọ́wọ́ tẹ́yìn náà ti fáwọn ọ̀lẹ́nu ó ní règùn kan tó lè ṣe fún ó ní règùn kan tó lè ṣe fún eléyìí túmọ̀ sí pé gbogbo wa náà láwùjọ àtàwọn máa ń ràn wá láì lọ táwọn ẹni tó kù díẹ̀ káàtó fún lọ́wọ́ orí ọlọ́run bọ́ wọlé orí ọlọ́run wọlé ti fi ká dá yẹ̀yẹ́ wọn lẹ́tọ́ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ oníbọ̀n ọ̀làsọ méjì oníbọ̀n bàtà kan náà ni ẹ̀ràn lọ́wọ́ ẹ̀yẹ fún bàtà mi ẹ̀yẹ fún lákọ̀ mi. bákan náà sábà bíi ẹlẹ́kejìlá onáyẹ alhijra fi sabilillah ká fi ìlú tàbí lè sin náà ọba sílẹ̀ ká lọ sílùú tá a ti lè rọ́ọ̀lù wọn bá sí ọlọ́wọ́n bá máa fi sínú àrùsíkì fún yà. alhamdulilayi rabil alamin adúpẹ́ fún wọn náà wà náà wà sàn wọn wà ní sùn lórí ọ̀rọ̀ àti ń bọ̀ nípa pé yẹn bá ń dààmú kó lóun wá àrùsíkì lóun wá àwọn ọ̀nà téèyàn lè tọ̀ èyí fi máa rí àrùsíkì pẹ̀lú ọ̀rùn tọ́nà ọmọ sí fún yàn tọ́kẹ́yìn ló sì máa balẹ̀ yẹn ti júwe fún wa ẹ̀yà ajá bí ẹ̀jú káàdì mú ká ìwúlò kalẹ̀ bàjẹ́ ni tí yóò ra àrùsíkì alálùbáríkà nínú ilé ayé bí ilé ìtura pípa àmọ́ àtùmọ̀ gbàládá lórí rẹ̀ kọ́nà bá kó sànù wa kọ́nà wa lọ́wọ́ bákan náà sì ni gbogbo àwọn táwọn bá gbìyànjú táwọn bá nípa pẹ̀tù ẹjọ́ gbìyànjú àpèyí sí dáadáa ẹjọ́ àjọdá sí ẹjọ́ àlọ́ gbìyànjú kásápá kásásẹ̀ láti fi dá sí láti fi jẹ́ni tí yóò wojú rẹ lọ́dọ̀ náà wá ká má jẹ́ni tí yóò mọ̀ sí rìbú lórí níta bá sí torí pàǹfààní bẹ́ẹ̀ fún aráyé àti lọ́la àlìkíámọ̀ nígbà tí a dùn sí ni alẹ́ òní ẹjọ́ pàdé àwọn olùwádìí lẹ́sùn ní ọjọ́ mẹ́jọ kọ́lọ́sọ̀ àjọ